awudu bilayi sami ila alimina shaitan rajim bisimilayi rahman rahim alhamdulilayi thumma salatu wa salam ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí area ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́hún àlékún àgbéga àti dáadáa bá ní ṣe fún ilé ẹ̀kọ́ náà àti gbogbo àwọn tó kún wa lọ́wọ́ tí ẹ fi ń lè gbọ́ ètò yìí ní afẹ́fẹ́ nínú àwọn òbí àti àwọn mùsùlùmí mìíràn náà ọlọ́run máa bá ní ṣàlékún àgbéga fún ẹnìkọ̀ọ̀kan wa a tún ti dé ní òru òní láti máa mú ètò wa wá fún yín níbi tí àwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n ti máa bá ní mú ọ̀kan àjọ̀kan àwọn ètò náà wá a bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa Qasim Abdulateef tí yóò bá ní ṣe bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستكبر ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تغني النذر naam abẹ Ọlọ́run kọba ni ṣe àkílẹ̀kùn àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan tiwa náà a tún gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa rọ́díyà alani bismillah. usman bun afan rọdíyà lọ́wọ́ àná قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه رواه البخاري Translation Usman bin Affan may Allah be pleased with him narrated that Allah's messenger peace be upon him said be the best of you are those who learn Al-Quran and teach It's Transmitted by Bukhari. Lessons from the Hadith. one: Teachers and students of Al-Quran are among the best creatures of Allah. Two: Learning and teaching of Al-Quran are highly cherished by Allah. Three: Al-Quran is the best book on earth's surface. Four: The teachings of Al-Quran should be respected by all. Ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tó mẹ́ni kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ báyìí sọ pé àwọn èèyàn ń pè wá pé ká máa bá wọn tú àwọn àdíìsì yẹn ìtumọ̀ àdìsí èyí tí wọ́n kà fún wa lónìí àáfàá wa Uthman ọmọ afan tán jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam àwọn náà gba àdìsí yìí wá wọ́n lòdì sí ọlọ́run kíkẹ́ àtọ́lọ́ ọlọ́run kọ́ máa bá a ó sọ báyìí pé ẹni tó lóore jù nínú gbogbo ẹ̀dá ọlọ́run láyé òun lẹni tó jẹ́ pé ó lọ kọ́ ìmọ̀ alukur'an ẹni tó nímọ̀ alukur'an ó tún wá fi kọ́ọ̀yàn ẹni tó lóore jù níwájú ọlọ́run òun nìyẹn tó bá rí bẹ́ẹ̀ ìwọ náà yà bẹ̀rẹ̀ sí ní kọ́ ìmọ̀ alukur'an kọ́ ọ darí àwọn ọmọ rẹ sí ọ̀dọ̀ àwọn àfẹ́ ẹni ọlọ́run tí wọ́n bọ̀ kọ́ wọn ní alukur'an kẹ́yìn náà ó lè jẹ́ kan nú àwọn tí yóò lóore ní tí àdìfì yìí ń sọ fún wa nu pé àsáwọn akẹ́kọ̀ọ́ kùránì àtàwọn olùkọ́ tí wọ́n ń kọ́ mọ́ ń kùránì ààrẹ ń tó lóore níwájú ọlọ́run ni wọ́n wà bákan náà kéèyàn máa kọ́ kùránì kó tún máa tún fi kọ́ọ̀yàn nínú ṣe sí tọ́lọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀ òun ni kùránì náà sì ni ìwé ọlọ́run tó dáa jù lórí ilẹ̀ kò síwèé kan láyé iye tán rí kan máa tà á ìwé yẹn ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ alukùránì kùránì ọlọ́run òun náà ni ìwé tó dáa jù àwọn ẹ̀kọ́ inú kùránì sì rèé a gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún ọlọ́run jẹ́ àgbọ̀ yìí jù bẹ́ẹ̀ lọ. a tún bẹ̀rẹ̀ abala míì nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ní òru òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run èyí tó lè gbà wá tó apá mẹ́ta sí apá márùn-ún a kẹ̀fì sọ díẹ̀ nínú àwọn nǹkan tí a fẹ́ sọ òun ni abala tí a fẹ́ gbéyàwó náà ni pé mímọ̀ jìzáàtì nàbì díẹ̀ nínú àwọn ṣẹ́ ìyanu ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo aláti mọ̀ yí ẹ̀sìn Islam òun ni ẹ̀sìn tọ́lọ́run ọba sọ nípa rẹ̀ nínú alukurani pé iná dínà ìndà lọ́ọ́yì alislam ẹ rí nǹkan tí à ń pè lẹ́sìn lọ́dọ̀ òun ọlọ́run òun náà ni ẹ̀sìn Islam bákan náà la gbọ́ yé pé òpin gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n mú islam wá sáyé òun náà ni ànábì wa muhammad sọlọlọ alayhi wa kike kíkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì jama tó bá wá rí bẹ́ẹ̀ a fẹ́ jẹ́ ká gbọ́ yé díẹ̀ nínú ti ọwọ́ ànábì kan yìí tó ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣe rí nínú islam àwẹ̀ máa fi mírẹ́kù iṣẹ́ ìyanu àì máa fi pèpè sẹ̀sìn ṣùgbọ́n ṣe ẹ̀yanu wáyé lọ́wọ́ àwọn ànábì ọlọ́run kó lè jásí pé àwọn tí wọ́n ń tẹ̀lé wọn kó lè jásí pé àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n ń ṣe ẹ̀sìn tọ́lọ́run fi rán wọn kọ́kàn wọn ó lè balẹ̀ sí tọ́lọ́run pé a àṣẹ ń táwọn ànábì ọlọ́run ọba ń sọ fún wa yìí òdodo ni ká ní pé ká máa fi ṣe ẹ̀yanu pèpè sẹ́sìn ni kò tí ì sí ìlànà náà àbí ẹ̀sìn náà àbánàbí ọlọ́run náà tó ṣiṣẹ́ ìyanu tó lè dúró rárá lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ìyanu ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kódà àfáà wa Mustapha Murad ọlọ́run bá ní san wọ́n lẹ́sàn-án re wọ́n ṣe odidi tírà tí wọ́n fi sọ iṣẹ́ ìyanu one thousand ẹgbẹ̀rún iṣẹ́ ìyanu tọ́tọ́ wà wa Muhammad sallallahu alayhi wa sallam ṣẹlẹ̀ tí wọ́n sì mú àwọn ẹ̀rí ẹ̀ látinú Kùránì àti àdìfì anabi sallallahu alaihi wasallam tó sì já sí páwọn ṣẹ́ ìyanu yìí rè èyí ó ti mọ̀ pànàbì kèé ṣe onídán èyí ó ti mọ̀ pànàbì kèé ṣe ẹni tí máa ń ṣe fọ́rífọ́rí ìyẹn ni ó jẹ́ àkọ́sàlàyé pé ìta ń pè ní ṣẹ́ ìyanu gan òun ni táwọn àáfàá ní kọ̀ wáá rí kùlà ìtọ́ ta ko ń tá a mọ̀ ìtọ́ ta ko ń tọ́ yẹ kó ṣẹlẹ̀ òun ni tá ń pè ní iṣẹ́ ìyanu ṣùgbọ́n nǹkan yìí lè wá lọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ àwọn ànábì ọlọ́run al-ambiya àwọn tó jẹ́ Allah's messengers and prophets tá a bá rí i pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn tó yàtọ̀ sí ní tá a bá sábà eléyìí la máa ń pè ní mọ́jíza èyí ò gangan ni iṣẹ́ ìyanu tòótọ́ ṣùgbọ́n àwọn tó bá wá já wọn tí wọ́n ń tẹ̀ láwọn ànábì ọlọ́run nínú àwọn asọ̀lẹ̀húnà wal àwòlíyà nínú àwọn tán jẹ́ ní eré àtàwọn wòlíì ọlọ́run tán jẹ́ wòlíì òdodo tí wọ́n e ṣe wòlíì èké tí wọ́n èé ṣe wòlíì alálìjànú tọ́jẹ́ pé ni ọlọ́run ni wọ́n tí wọ́n ń tẹ̀lé kúránì tí wọ́n sì ń tẹ̀lé súnà àwọn ń tá a lè fi wé bíi wonders àwọn nǹkan èèmọ̀ ó lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn náà àwa ní ìpè ní mọ́jísà nínú Islam kàràmọ̀ la máa ń pè òun la máa ń pè ní kàrọ́mọ́tulẹ̀ àwòlíyà àsáwọn tó jẹ́ ẹni ọlọ́run tòótọ́ o àwọn ń tá a lè pè ní iṣẹ́ àwọn iṣẹ́ ìjọjú ó lè tọwọ́ tiwọn náà ṣẹlẹ̀ eléyìí ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn sàábí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn àfẹ́ẹ̀ni eré tó ti lọ nínú àwọn ìmáàmù ńláńlá tó ṣẹlẹ̀ tá a fi rí nínú wọn tọ́já sí wípé bàtà rẹ̀ lásán ìní ò nìkan lọ fi na ẹni táǹjẹ̀nù kó sí lára tí wọ́n ó sì kó bàtà bó ń tàn táǹjẹ̀nù ó sì sá èyí ìṣẹ̀lẹ̀ kìí ń tọ́jẹ́ tuntun àwọn àfáàlù sunna wàlìjàmáà wọ́n sì fi rinlẹ̀ bẹ́ẹ̀ pé nínú àdìsọ́kàn àwọn ẹni ọlọ́run ni pé ọlọ́run lè pọ́n àwọn tán jẹ́ mutibi rasul àwọn tí wọ́n ń tẹ̀ lánàbì ní tòdodo tí wọ́n ń tẹ̀lé kúránì àti súnà tí wọ́n ń ṣe ń tọ́lọ̀ ń fẹ́ tí wọ́n gbé nǹkan ìwọ̀jù sílẹ̀ èyí náà lè ṣẹlẹ̀ lọ́wọ́ tiwọn náà bákan náà wá ní stidraj èyí tọ́já sí pé ẹ̀dẹ eyín òun máa ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn tí ń tẹ̀lé sù èṣù náà wà kún àwọn ẹni tiẹ̀ náà lọ́wọ́ àwọn náà máa wá ṣe ń tọ́jọ mírèkù àbí ntọ́jọ wọ́ndà táàmù wa rò pé ni ọlọ́run ni wọ́n wọ́n lè máa lóko ẹ̀sìn kán fi máa tan àwọn èèyàn jẹ ṣùgbọ́n àwọn gangan mọ̀lẹ́mí ara wọn páwọn èsẹ̀ ni ọlọ́run ẹni èṣù làwọn èṣù náà wà káwọn náà lọ́wọ́ wọ́n lè máa la ǹjànú wọ́n lè máa pọ̀fọ̀ wọ́n lè lọ máa ní nǹkan kan tí wọ́n máa gbé sórí ta wọ́n lè lọ máa wẹ̀ nínú odò wọ́n lè lọ máa ṣe nǹkan kan fún àpáta wọ́n lè lọ máa dìrẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọrin gbogbo orú àwọn eléyìí náà wọ́n mọ̀ wá táwọn èèyàn jẹ́ pé àwọn ń ṣiṣẹ́ ìyanu àwọn ń ṣe ń tẹ́gbẹ́ àwọn òṣèré istidrọ́jù lélẹ̀ irú ẹ̀ náà ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni èṣù nínú àwọn tó ti lọ tọ́já sí pé kálẹ́lẹ̀ nìkan la fẹ́ sọ ni àìmọye episodes òun láàfin ṣàlàyé ẹ̀ ẹ wá já bọ́ síbi tá à ń lọ gan mọ̀jìzátù nàbí sallallahu alaihi wasallam àáfàá ní ká lọ ọmọ àwọn ṣẹ́ ìyanu eléyìí tọ́tọ́ wa Muhammad sallallahu alaihi wasallam ṣẹlẹ̀ ọ̀pọ̀ débi pé èèyàn fẹ́ẹ́ lè mọ̀ kàtán tó fi ń rinlẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run tòótọ́ tó mú sí ọlọ́run wá sílé ayé òun lànàbì sallallahu alaihi wasallam tó fi ń rinlẹ̀ pé ìsìláàmù eléyìí tànàbì mú wá ìsìláàmù òdodo ni ìwọ tí wọ́n ń fi iṣẹ́ ìyanu tàn ọ̀ọ́yá gbọ́ iṣẹ́ ìyanu àwọ̀ efi preach ìsìláàmù ni tọ́ba jásí pé iṣẹ́ ìyanu la fẹ́ fi máa pe àwọn èèyàn sínú ìsìláàmù ni iṣẹ́ ìyanu ànàbì nìkan odidi ọdún kan a mọ̀ sọ́tà àsì ní sọ́tán ṣùgbọ́n ẹjẹ á gbọ́ díẹ̀ níbẹ̀ níwọ̀nba tí àsìkò bá lè gbà wá mọ́. alákọ̀ọ́kọ́ olórí iṣẹ́ ìyanu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun gan ni alukur'an eléyìí tá à ń ka ìmọ̀ye àdìfì lórí rẹ̀ yìí ọ̀nà wo lọ́gbàjẹsẹ̀ ìyanu ọ̀nà tó pọ̀ ni alákọ̀ọ́kọ́ nínú ọ̀nà tálíkùránì tọ́gbàjẹ́ iṣẹ́ ìyanu òun ni pé ọlọ́run challenge gbogbo ayé gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n gbogbo àwọn tán rò pé ní mímọ̀ làwọn gbogbo àwọn tán rò pé sọ̀rọ̀ sọ̀rọ̀ làwọn gbogbo àwọn tán rò pé àwọn gbárí ọlọ́run wá challenge wọn pé tọ́ba já sí pé ẹ mọ̀rọ̀ sọ tọ́ba já sí pé ẹ lágbèkalẹ̀ tọ́ba já sí pé ẹ ní mímọ̀ ọyẹ ẹ múrú kùránì wá ọlọ́run mú challenge yìí wá lọ́nà mẹ́ta ní steps mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ alákọ̀ọ́kọ́ ọlọ́run ni ọ̀dà ṣèbẹ́ ẹlẹ́ẹ̀gbárí ni ẹlẹ́ẹ̀lẹ́mú nǹkan wá nínú suratul Baqara Quran chapter two verse twenty-three ọlọ́run ni wàá ń kún tó ń fi rọ́ ibi mímọ́ náà zalna ala abidina fatubi sùúrọ̀ tẹ́mi mìfìlì tọ́ba já sí wípé ẹlẹ́ẹ̀lẹ́ ẹ̀ ń ṣe iyèméjì sí kúránì tá a fi ránṣẹ́ sànàbí àsálàm ọyẹ ẹ̀ mú súra just a chapter tó dàbí kúránì kẹ́ ẹ wá sọ ẹni tí ó jẹ́lẹ́rìí yín lórí ẹ̀ tọ́ba já sí polódodo nìyín wọn lè rí eléyìí mú wa ọlọ́run tó ní ọ̀dà ẹ̀ wá mú súra mẹ́wàá péré wa ìyẹn ní kúrán chapter eleven sórọ́tù Hud verse thirteen ọlọ́run ní ọ̀yà òfa túbì àṣírí suwari mithili yìí ẹ mú súrà mẹ́wàá just ten chapters wọn àtúnrẹ́lẹ̀ yìí náà mú wa ọlọ́run ní ọ̀dà kúlà yìí ní jítàmà àtìlẹ̀ ìnsù àlìjínú àlàyé túbì mithili adal Qur'an láyé àtúnà mithili yìí àṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èèyàn àtàǹjànù tẹ́ ẹ bá kóra yín jọ pé ẹ̀mọ́rú Qur'an ọlọ́run ní láyé àtúnà mithili yìí ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ lè múrú ẹ̀ wá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a máa lọ ní òru ọ̀la mírèkù Kùránì gangan fún rẹ̀ tọ́jẹ́ pé òun nìkan gangan tó odidi ìdánilẹ́kọ̀ọ́ abẹ́lọ́hún ọlọ́run má jẹ́ kí á ṣìnà láéláé ilé ẹ̀kọ́ mufiliun high school àwọn náà so nígbọ̀wọ́ ètò yìí wọ́n ní ká bá wọn kéde annual ramadan lecture ẹlẹ́ẹ̀kan lọ́dún yóò wáyé ní ọjọ́ sátidé june three two thousand and seventeen ní aago mẹ́wàá àárọ̀ ní ilé ẹ̀kọ́ wa olùdánilẹ́kọ̀ọ́ àni usasu abdulhamdulillah awal tọ́jà dàrẹ́tọ̀ ibn taymiya institute tọ́sí jẹ́ imam university gbogbo wa ni a ni ojúṣe òbí àtàwọn ilé ẹ̀kọ́ mùsùlùmí nínú àti rẹ ọmọ nílànà tọlọ́hun àti láti tán àwùjọ ṣe bákan náà ẹ̀kọ́ àgbà kùránì olóṣù mẹ́fà tílé ẹ̀kọ́ yìí gbé kalẹ̀ yóò bẹ̀rẹ̀ ní July three ọjọ́ Monday láàrin ọjọ́ Monday sí Thursday ẹ̀mẹrin lọ́sẹ̀ òun ni ó fi máa wáyé fọ́ọ̀mù is five hundred naira ká wá gba fọ́ọ̀mù nílé ẹ̀kọ́ yìí gbogbo èèyàn òun ló láǹfààní rẹ̀ admission náà lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ wa yìí first entrance exam yóò wáyé ní Saturday July one two thousand and seventeen yìí ní aago mẹ́sàn-án àárọ̀ tẹ̀síìrì náà ń lọ ní ojoojúmọ́ láàrin aago méjì sí aago mẹ́rin nílé ẹ̀kọ́ wa àìbámọ́ ẹ lè láti junction muslim ẹ̀ẹ́kẹ̀ gbé ọ̀kadà tó ń lọ sí ìfẹ́lódùn ìdí obì ẹ̀ níwájú mufilihun high school ẹ̀ ti sọ ibẹ̀ náà ni wọ́n ti sọ yín sí ẹ lè fẹ́ sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight èmi lọ́mọ yá unit islam rasheed hashim asalaamualeykum. As ورحمة الله وبركاته